والأرحام إن الله كان عليم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يدع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة الله يفضل إياه àwọn olùmọ̀ wọn ní ìrìn àkọsọ méjì lọ́wọ́ èyí tó lòdì òun ń pè ní èyí tí olórí ti gangan òun ló ń pè ní sùúrà gbogbo ohun tá a bá pè ní tìmùtá lérò yìí tá a pè lérè yẹn fọ́tò lòun náà ṣùgbọ́n kì í ṣe gbogbo fọ́tò òun la lè pè lérè ya ibadallah fọ́tò àti èyí tá pè lérè àwọn kan máa dé wọ nínú ẹ̀ àwọn èyí tó máa dé wọ alákọ̀ọ́kọ́ mẹ́rin òun ni èyí tó bá lẹ́mìí ìyẹn eré tó ṣe wípé wọ́n fi ya irun tó jẹ́ abẹ̀mí bóyá èèyàn ni abẹ́rẹ́kọ ni pẹ̀lú àwọn àhàdí ìdá padà mẹ́nu bà tó ti pinnu rẹ̀ òun lọ́rọ̀ sátẹ́bì sọ́kọ́ bá wà sáláńjì ó yẹ yí pé àní àwọn màláíkà nìyí wọn ò ní wọlé sí ajábáwá bẹ́ẹ̀ àti fọ́tò àti èrè ìrìn kejì náà yìí tó máa déwọ̀ òun náà ní fọ́tò èyí tó ṣe pé wọ́n fi ọwọ́ yà á fífi ọwọ́ yà yìí kò lè jáwọ́ rẹ pẹ̀lú kí yẹn mú nǹkan tí yẹn fi yàgẹ́ lọ́wọ́ tàbí kí yẹn sì gbé irinṣẹ́ dání ẹ̀yin náà máa wọ irinṣẹ́ bíi kámẹ́rà nínú ẹ̀ náà ní fóònù wa eléyìí tá yà lẹ́sìn. àgbọ̀n yìí ṣé nǹkan tá a yà yẹn sábẹ̀ mi ni gbogbo ẹ̀ náà ti kó sábẹ̀ ipa ayà fọ́tò ọ̀rọ̀ gbé tán òun lọ́rọ̀ sátẹ́bí sọ́lọ́ bá àkàlà ń sọ wípé aláwọ̀ ẹni tí wọ́n ń ṣe fátò yìí yóò àdàbò náà yọ ọmọ kẹyàmọ̀ wọ́n á jẹ wọ́n yá jọ mi dàlù kẹyàmọ̀ wọ́n á máa sọ fún ọ wípé ìmúdẹ́ dá ẹ̀fẹ̀ mi sí la. bákan náà ìkẹta nínú àwọn eléyìí tó tún jẹ́ haramu nù fọ́tò àbẹ́rẹ́ dáwì pàpà jùlọ fọ́tò òun lè tọ́lá ikú gbogbo yẹn pé pérépéré ó kú kẹ́mi wà bẹ́ẹ̀ lásán eléyìí náà wà lóun kan tó jẹ́ haram omi ẹgbẹ́ báyìí pé apáṣẹ ara lèyẹn yá ìyẹn o lè má jẹ wọ nínú òfin ẹ̀sìn kò tẹ̀ lè jẹ wọ. ẹ̀rẹ́lẹ̀ kẹrin òun ni fọ́tò tó ṣe yí pé a fi síbi tó ṣe pé gbogbo èèyàn tètè máa rí tí wọ́n máa bàbára rẹ̀ pé kí bíyẹn bá ti wọlé èèyàn máa rí èyí náà mọ ọrú rẹ̀ àwọn míì lè ya fọ́tò gbà tí wọ́n ṣèyàwó wọ́n lè ya fọ́tò ọjọ́ tó jọ yìí kan gbogbo orúkẹ àwọn eléyìí èèwọ̀ ni ya ibadallah ẹ wá rí sídé wọ ọgbọdọ yìí ó dé wọ pẹ̀lú òkúpa méjì alákọ̀ọ́kọ́ nínú òkúpa òun ní pé gbogbo àwọn ẹni tí wọ́n ya fọ́tò ọba àjẹgbẹ́ ilé rẹ̀ nígbà tó tẹ̀sí wáyé pé àtẹ̀rẹ̀ àti fọ́tò fọ́tò náà gbogbo ẹ̀ náà ọkàn ìjà sí pé alẹ́ rẹ̀ fọ́tò ni ṣùgbọ́n kì í ṣe gbogbo fọ́tò òun ni ó jẹ gẹ́gẹ́ bá ti mọ̀ péré òun lòdì rọ́bọ́ tó ń kọ́ òun ò lòdì. ìyá ìbádọ́là a ní kí ni ti pàtàkì tí fọ́tò yìí ti dé wọ̀ ó dé wọ̀ nítorí pé ẹni tí ya fọ́tò òun náà ń ṣe ẹ̀dá ni ọwọ́ ń fi ẹ̀dá àti ẹ̀jọ̀ ẹ̀dá lọ́lọ́wọ́ ọba subhanahu wa nípa àwọn àhàdín táàkùn sáláwí ìlú ti pé yàrá padà mẹ́nuba pété kọ̀ọ̀sẹ̀ tó sábò sí tó ẹni tó bẹ̀rẹ̀ sí ní lọ dẹ́dàá wọn lọ́lọ́wọ́n ọba àlejò ọlọ́gbọ́n bẹ́ẹ̀ fi ń lọ sẹ́dá bí ẹ̀dá àti bí ọlọ́run kọ́dà tó bá dá rẹ̀ lójú ó gbìyànjú kọ́ dá nǹkan tó tó bí ọkà bàbà àbí hóró kan àbí àgbàdo àbí jéró á rí pé kò ní lè ṣe. ìdí pàtàkì tí wọ́n tó fi jẹ́ àárọ̀ ọ̀hún ni igbe igbe ilé ní jìnnà síbi àwọn nǹkan tó máa gbógun fa ẹbọ nítorí pé àwọn ìjọ tí wọ́n ti lọ sáájú sáájú wọn ò tẹ́lẹ̀ bọ àbọ̀ nípasẹ̀ fọ́tò ẹ wọ ọmọ sálẹmọ àti ọmọ habiba O ọlọ́run tààrà àdúgbò wọn ní àwọn rí nígbà tí àwọn ní habasha àwọn gẹ́ àwọn mọ́tò kan wọ́n ń sàlàyé bó ti rẹwà tó òjijì ọlọ́run ti wà ní dùkú láyé sàn tó fẹ́ jà ó ti múra ó ti fẹ́ kó láyé gbà yẹn ti fẹ́ kó láyé gbà yẹn ọjọ́ díẹ̀ ló mú òjijì ni à lẹ́ ń sọ yìí lẹ́ ya mọ́tò yẹn tí ẹni rí bá kú láàrin wọn wọn kọ mọ́sálásí lórí sàárè rẹ̀ wọn wá ya fọ́tò síbẹ̀ àwọn yẹn àlùkò sálá ní ṣìrọ́rùn kákìláàdì ni wọn àwọn ni wọn burú jù nínú ẹ̀dá ọlọ́run níjọba ìdàgbẹ́ àmọ́. àní fọ́tò jẹ́ wọ̀ ìyẹn fọ́tò tó bá jẹ́ títí amẹ̀mí ó jẹ́ wọ̀ nítorí kó lè sókùnfà yẹn lọ sí ibi ẹ̀bọ irú bó ti ṣẹlẹ̀ sáwọn ọjọ́ tó ti lọ yẹ ìjọ náà aleyhi salatu wasalamu ala nabi yina ẹ̀rí pé èèyàn ní jẹ́ wájú èèyàn ní jẹ́ suwaru èèyàn ní jẹ́ yaguru èèyàn ní jẹ́ yahu èèyàn ní jẹ́ nasiru gbogbo wọn yẹn pátá ẹnìrè ni wọn ẹ̀rí àṣetáni máa ń fi sáwọn èèyàn ó fi sí wọn lára ipe kí wọn lọ ya fọ́tò wọn ló ti sáà táwọn yẹn padà gbàgbé kí ni wọn ti ń ìmọ̀ tàwọn èèyàn wọn ní í pé wọ́n ń sùn jáde fáwọn ẹni ẹ̀ wọ́n padà ń sìn wọ́n gẹ́gẹ́ bí ọlọ́run. ìyá ìbádọ́lá ẹ wàá rí fọ́tò yìí káàbà tẹ̀ wàá sọ pé àyà náà rí sọ́yìn ló lè máa sọ pé ní ọba kọ́sẹ̀ fọ́tò kọ́ bóyá òun ya ọdún àkàngara máa ń lò ó tí wọ́n bá ya fídíò káàkiri àti ya fọ́tò káàkiri àti kẹ́tí ń ṣe nìyẹn nígbà wàá ní sísẹ́ yìí mọ́ ní bẹ́ẹ̀ ni ẹ̀ fi ya fọ́tò yà wọ̀ kẹ́fẹ́ tó lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ gbogbo fọ́tò yòówù tí ì bá ti ṣe mọ́tò abẹ̀mí ìyẹn lè yà bí kéèyàn máa ya kẹmọrọ gidi káàkiri ìyẹn lè yálé ìyẹn lè yọdọ ìyẹn lè yá ìyẹn lè ya bọ́lá ti fi àwọn kan ṣiṣẹ́ àwọn àga ìjókòó àti bẹ́ẹ̀ ìyẹn lè yà ìyẹn lè ya sọ ìyẹn lè ya fáànù àti gbogbo àwọn oríṣiríṣi kan ẹ̀rí pẹ̀lú ọ̀dà àpàdà mẹ́nuba nípa arákùnrin tó lóun ya mọ́tò tọ́lọ́ fẹ́rẹ̀ ìdájọ́ ẹ̀sìn lọ́dọ̀ àbdùlẹ̀ àbáṣe rọ́ọ̀dì ọlọ́run dàlà àríkú mọ́. ó ní kọ́ba pé kò sí tàbí kúkú àti kọ́ba ya mọ́tò yìí ọ̀ya máa lọ yagi wọ́n mọ̀ ẹ́ lọ rú hàlà àti ohun tí ò bá lẹ́nu máa lọ yà. bákan náà nínú èyí tó ti pé yóò rú sẹ̀tọ̀ nínú fọ́tò láti yà òun lè ó lè yọwọ́ rẹ̀ lásán ó sì lè ya ojú nìkan tàbí kíkìrísẹ̀ rẹ̀ nìkan pẹ̀lú àwọn kẹta fara wọn mẹ́nuba nínú hadithi Aisha radiyallahu ta'ala anha wa ardaha bákan náà nínú àwọn kẹtí àtúndé gbé dání dábàá wò pé ìbéèrè náà sì lé léyìí òun ní sẹ́rí ọmọbìnrin gẹ́gẹ́ bó ṣe fẹ́lẹ́ ti wáyé lójú ayé àtẹ̀bí sallallahu alaihi wasallam nípa péyàwó Aisha wọ́n sì kẹ̀sẹ̀rẹ̀ yìí dá lè níbi ìbèbí tí wọ́n bá tún fẹ́ ọmọ ní ti tọ́jú ìmẹ̀kọ irú eléyìí ọjọ́ ìfẹ́ tí a sì tún ṣe àdáyẹsẹ rẹ̀ nínú àwọn nǹkan tó jẹ́ ẹ̀dá tó jẹ́ abẹ̀mí èyí tó ti di pé ó lè wà tí a lè ní lọ́wọ́ tó ti pé ọmọbìnrin lè máa fi ṣeré. ìyá ìbádàlà ìyá mọ́tò yìí yóò tún tẹ̀tọ̀ tá a bá ní bùkátà sí. ẹlòmíì ó ti máa fi rí níṣẹ́ òkè tá a bá ní bùkátà sí ìbí náà ní bùkátà sí. lórí sórí fóònù làwọn èèyàn fi ń gbé òòrùn oríṣiríṣi ni wọ́n gbé sórí fóònù ọ̀nà wọn lásà ní bùkátà sí bíi kọjá sí pé èèyàn fẹ́ gba pápọ́ọ̀tì àti ìrìn àjò lọ́lẹ̀ òkèèrè àbí bẹ́ẹ̀ kọ́ láti fi ìdí lápẹẹrẹ ní ẹwà ọ̀fẹ́ wọn gbé mọ́sálásí kalẹ̀ báyìí àbí wọn gbó kálọ́wọ́ wá láti fi kan ife ẹbí kọ́ kú ẹbí kọ́ mọ́sálásí àbí ẹbí sádágà àwọn ènìyàn nìyí kò sí ohun tí wọn ò fi mọ̀ nípa ẹsẹ̀ àbẹ̀ ẹ̀sẹ̀ bí kò sí nípasẹ̀ fọ́tò àyẹ̀bẹ̀ẹ̀dẹ̀ tiẹ̀ kọ́ èèyàn kẹ́kọ̀ọ́ bóyá wo o wọ́n fẹ́ kọ́ ọ̀yàn ẹlẹ́kọ̀ọ́ kẹ̀kẹ́ fún báyìí láti ṣe kẹ̀kan irú eléyìí gbogbo àwọn ọ̀kẹ́ ìdí gbàràkìdá lè fi yàgbọ́ tóbi. àyè bẹ́ẹ̀ kọ́ wọ́n mú wọ́n fẹ́ fojú ẹ̀ léde kọ́mọ wa ṣe bí ẹni ibi ẹni ire ni tí wọ́n kìlọ̀ ọba ti mú àwòrán rẹ̀ ẹwúrò yìí ni wọ́n lọ gbogbo orú àwọn ọ̀nà èyí tó ṣe wípé yẹn lè fi lè pọ̀ tó tá a bá ní bùkátà sí àbọ̀jẹ́là lórí ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ bí irú yìí tẹ́ máa ń gbé sí WhatsApp yẹn àbí Facebook nígbà obìnrin bí ọba tó ṣe báyìí ó ti lè gbé gbogbo ojú rẹ̀ gbogbo ara rẹ̀ lẹ́yìn ìgbà tọ́lọ́ wọn bá ti pàṣẹ nìkan tí ló bá sọ̀rọ̀ á ṣẹ̀ṣẹ̀ sọkùnrin àání ọba wò ẹlòmíì ó fi fọ́tò àwọn eléyìí kan tí ó jò yí wáyé pé àdìfọ́tò kọ́ àrọ́ọ̀mù ni kápá sí ìtàsíwọ́n bẹ́ẹ̀. àdìfọ́ àwọn èyí tó tún tẹ̀ lọ èyí tó ti bá ilé yà tábà ya fọ́tò yẹn tó bá tẹ̀ sí kó pínlẹ̀ dáná káyẹpẹrẹ rẹ̀ pẹ̀lú ká máa tẹ̀ mọ́lẹ̀. a lè máa tẹ̀ mọ́lẹ̀ lọ́yẹ̀ bóun náà máa fi tu tẹ̀ báyìí tẹ̀ bá fẹ́ wọlé irú ilé yẹn kò sí láì fi bẹ́ẹ̀ akólè kọ́lé hàdà استغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الارض ومغاربها استغفروه واتوبوا اليه انه هو الغفور الرحيم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 ọkọ̀ mu wa gba fọ́tò àbí kọ́kọ́ nínú àwọn ẹ̀rí tó pe fọ́tò ní èèwọ̀ tó sì ní oyé wa wípé àtẹ́tẹ̀ ní ni ṣé wọn bá sọ pé ká sọ́ra àtẹ́tẹ̀ níjẹjọ òun ni kéèyàn máa lọ ya fọ́tò pẹ̀lú gbogbo oríṣiríṣi irinṣẹ́ ni wọ́n máa fi yà nígbà téèyàn bá ní bùkátà sí nínú àwọn kẹta àti sàlàyé rẹ̀ nínú àwọn ẹ̀rí tó ń ní èèwọ̀ òun náà ni hadith abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu àrùtọ́ ó ní mọ́gbó sallallahu alaihi wasallam ọ̀dájú àwọn èèyàn tí àwọn alágbára jù níjọ́ gbẹ̀dà lọ́kẹ́yàmọ̀ òun làwọn ẹni tí ya mọ́tò imam bukhari àti muslim gbé jáde. حديث ميتني لابد من حيفا ولا النبي صلى الله عليه وسلم أقوى لبواجه وواجه àti owó tí yẹn bá gbà lórí àgbèrè ó tún ṣe pé fáwọn tí wọn jẹ rìbá àtẹni yẹn jẹ àtàwọn ẹni tí wọn ń fa ìlà àtàwọn ẹni tí yà fọtò Imam Bukhari wọ́n gbé pàdé ìfìyí jáde. Ànábi sallallahu alaihi wasallam ó ní ọrùn kẹ́mà máa jáde nínú náà níjọ́ gbẹ̀dà ìyáàmù ọrùn táwí yóò di ojú méjì yóò máa fi ríran yóò di etí méjì yóò máa fi gbọ́rọ̀ yóò di ahọ́n kan yóò máa fi sọ̀rọ̀ ohun tí ó máa yẹn ni pé wọ́n máa ti gbé kọ́ mi wípé àwọn ẹni tí máa jẹ níyà gbogbo àwọn ẹni tí wọn bá jẹ ajẹ nípa tí wọn jẹ alágídí àti gbogbo àwọn ẹni tí bá ń pẹ lómi papọ̀ mọ́nà ọba nínú ìjọsìn àti gbogbo àwọn ẹni tí wọn bá yà fọ́tò. bákan náà nínú àwọn ẹ̀rí pé fọ́tò àti àrọ́ọ̀mù ni ká sí wọn bẹ́ẹ̀ nígbà tá a bá dínkù gàtà àti kí la fẹ́ fi ṣe èwo ni pé mo ṣèyàwó mo ṣe gbàgbé sẹ́ńtà náà wà ń kọ́ wò هنا لحديث عبد الله بن عباس رضي الله تعالى عنهما ولا النبي صلى الله عليه وسلم ولذلك بعوض يا فضل إننا نواوا فضل قوكا يا هو في قوكا وما وافي جانيا إننا جهنم إمام مسلم وبلي جاني حديث ميتوني، لا تدع عائشة رضي الله تعالى عنها ولا النبي صلى الله عليه وسلم صحيح على ما يرسيها وما لا براجو níjọ́ pé ta lùkẹ́yàmọ̀ òun làwọn ayafọ́lò tó ti yí pé àwọn ìmáàmù ọ̀dà tó ti wọ́n fi hadithi yìí jáde hadithi mi tún ni látọ̀dọ̀ àbí wẹ́rọ rọ́jì ọlọ́run tàlà á ó ti mọ gbà tẹ́bi sọ́lọ́ ọlọ́run àgbàlá ọlọ́run ọba àdìgẹ́ aláṣọ yìí pé kò sẹ́ni tó gbàgbọ́ sí sẹ́ni tó ti fi lọ dẹ́dàá bí ẹ̀dá tèmi ọlọ́run ọlọ́run ọba àdìgẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ọ̀dà tó bá ti bẹ́ẹ̀ ó ń tọ̀wọ́ ya dá àgbàdo àdìgbọ́já hóró àdìgbọ́já ọ̀gá bàbá ìmọ̀ حديث ميتوني لقد يا عائشة رضي الله تعالى عنها قلت الله الله ولسه من جوكا أو ولي وعمامي gẹ́gẹ́ bí ọkọ rẹ̀ ó ní mo ti ti ṣe kọ́tì kan ṣùgbọ́n a tẹ́bi sọ́lọ́ náà sálá lórí ọba fàájà nígbà tí ń kọ bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ sí i ọwọ́ àgbẹ̀ lọ́dọ̀ ọlọ́run ìjọ gbé dal kẹyàmọ̀ ó làwọn ẹni tó ń ṣe fọ́tò tó ṣe pé wọ́n fi ẹ̀dá jọ wọn fi jọ̀dọ̀ lọ. ìyàwó àyíṣà ọjọ́ lọ́wọ́ sọ̀rọ̀ àdìhà wọn là wá gé kínní yẹn àwa ṣe sọ́nà méjì kélékélé ìyẹn ni pé ẹ̀dá yẹn ọ̀padà gbé bọ́. àlùsọ̀ sálátẹ̀rì kò حديث يبي سني لقد عبد الله بن عمر رضي الله تعالى عنهما ولي وتسالهم صلى الله عليه وسلم ولي سلام ان تون يا بدوي اجوانيا تون يا بدو مدلمي نو بيري بيري اجوانيا نيجا بين القيامه وما صفوا يدي ادال يبي اداي ما فهمت لا مو بخاري وفي حديث هنا جانب hadithi mi sóni látọ̀dọ̀ àbí ìtọ́jú hàtà rọ̀dí ọlọ́run tàlà àdì ó ti máa gbóòtù ti ọlọ́run sọlọ́lọ́hu alayhi wa sallam ó ní sẹ́yìn mọ́lá àdìkà òní wọlé kan tájà bá fẹ́ńfẹ́ àbí fọ́tò àbèrè ìmọ̀ kò kọ́lá tó ti wọ́n fi hadithi yẹn náà jáde hadithi mi sóni látọ̀dọ̀ àbí ìtọ́jú rọ̀dí ọlọ́run tàlà àdì wọ́n ní jibril alayhi salam ọgbà yọ̀dá lọ́dọ̀ àbẹ́bí sọlọ́lọ́hu alayhi wa sallam dípò fẹ́ wọlé òṣìṣẹ́ ọlọ́run ní kọ́ wọlé wọ́n sì nílò wa sọ yìí pé bóyá lè fi ṣe fẹ́ wọlé tó ìfi kọ́tìnì wa bẹ́ẹ̀ kọ́tìnì yìí kọ́tọ̀ àtẹ̀mí bẹ́ẹ̀ ìmọ̀ kẹ lọ gé orí orí ibùdó wà bẹ́ẹ̀ yẹn kúrò kẹ gé orí rẹ̀ kú ẹ bá wọ́n tún máa fi síbi pálí òògùn rẹ̀ kú yín ọjà mi lẹ́nu wọ́n tún fi síbi táyà ẹ lákùn kí lọ́kẹ́ gbogbo àwọn nǹkan yẹn bẹ́ẹ̀ ìmọ̀ kẹ gé orí rẹ̀ kúrò àti kẹ sọ́ ní ìfẹ́ tẹ́ máa tẹ̀ mọ́lẹ̀ nítorí báwa mọ̀lá ilé yìí lẹ́fẹ̀ẹ́ mọ̀lẹ́kà wọlé yìí nígbà bá tó kọ́ dé ìdè bẹ́ẹ̀ lọ fọ́tò sáró kiri nígbà yẹn nìkan lẹ́yìn mọ̀lẹ́kà ọba wọlé yìí ni ìmọ̀tò nẹ̀sà yìí àwọn ni wọ́n fa hadithi jáde nù súnà nù wọ́n. hadithi mi ìtúni látọ̀dọ̀ yà wà àyíṣà rọ́dí ọlọ́run àyíṣà ó ní mo ṣe bílò ìrọ̀rí mo ṣe fún wọ́n nígbà tá nẹ́bí wa dé ó ti tó sáàrí agbèlè méjì ọ̀nà nìyẹn ojú rẹ ti yí padà mo wá sọ báyìí ká ah, kí ló dé ìrìn òjíṣẹ́ ọlọ́run ọba kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ ìrọ̀rí tẹ́rì ó ní bẹ́ẹ̀ ni ìrọ̀rí tó ṣe tó ṣe péré pẹ́pẹ́ yìí náà ni ó ní òun bá sọ ìrọ̀rí yẹn òun gbé kélékélé ní ìpépọ̀ padà pé ẹ̀dá sí pẹ́pẹ́ ọ̀padà pé náà àdébí sọ́kùn náà sáláwá tó fi lé pé tí wọ́n kọ̀ kí àwọn ọmọdé àdìkà nìyí wọn ò ní wọlé sọ́kùn máa ń bẹ̀rẹ̀ nítorí pé ẹni yóò ti máa ń ya ọdún fọ́dọ̀ yìí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ wọ́n jẹ́ ní àlejò tó dàrú ẹ̀yàmà wọ́n máa wá sọ fún ọ yìí pé láàyè o máa ṣẹlẹ̀ tó ìwọ̀n tẹ́ ẹ dá ìṣẹ̀fẹ̀ wọ́n kò kọ́ bìrìlù ọmọ sàrù káà ti tẹ ọlọ́run sọlọ́lọ́ àrùsọ́lá nígbà òkú ọ̀ àgbà alákòókò kan nígbà tákòókò yẹn tó bí jìbìrì lò ti wá nìyẹn wọ́n ní ti tẹ̀lé wa lẹ́ni tó lọ́wọ́ ẹ̀sẹ̀lá ọ̀pá kan ọmọ àjùmọ̀ bá yẹn lẹ̀ wọ́n wá sọ pé kì í ṣe jìbìrì lò ṣe balùkáwà ni rẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni gbogbo àwọn ọ̀rẹ́ ń tẹ ọlọ́run fún ìyá wọ́n nígbà tí ó gbojú wò báyìí ó ti rí ajá kan nìyẹn ìyẹn fẹ́ lábẹ́ bẹ́ẹ̀dì wọ́n wá ní nígbà lájà yìí wọlé nígbà wọn lọ bá ní kí wọn lé ajá yẹn jáde jìbìlù bá ti ọwọ́ àgbẹ yìí pé wọn ní jìbìlù wá dé jìbìlù padà dé gbà yẹn òṣìṣẹ́ Ọlọ́run sọlọ bá yàtọ̀ lábẹ pé èyí ti tó sàlùkáwà ní tóbi mo sì ti jókòó dí ọ ìwà rẹ ọ ó ti jẹ onífẹ ajá mi èyí tó ti bọ́ wá sí olé rẹ nítorí bàbá nìyí àwọn ìwọlé kájà bá pẹ́ńpẹ́ àti bọ́dọ̀ ẹ má jágbàgbé ìfẹ́ ti tọ́ bá lọ sí ajá sí ń sin ajá tí èsì ìdí pàtàkì àbí yóò fi ṣe nǹkan ní ìsìn wọn bá ń lajá fún ojoojúmọ́ ni ládání lábàtú tàbí lọ́lẹ̀ tí wọ́n máa dínkù nínú iṣẹ́ olórí rẹ̀ bákan náà ìmọ̀ mùsùlùmí wọn gbé hadith yẹn jáde bákan náà hadith mi tún ni wọn là níbi sọ́lọ́ lọ́wọ́ àtàlà àlọ́pọ̀ láti máa gbé fọ́tò sínú ilé ó sì kọ́ kéèyàn máa ya mọ́tò sínú ilé ẹ̀rẹ́ yìí náà ya mọ́tò ìjọ náà ṣèyàwó àbí mọ́tò ìjọ náà gbàgbé ẹ̀rí ẹ dákun ẹ lọ́ọ́ fa omi ní ìyá àbíkẹ́ omi pààrẹ́ kọ́ bákan náà àti ìsinmi ìtúni látọ̀dọ̀ kò sí àná ẹnìpẹ̀lú sẹ́yìn ó ní mo wọlé lọ bọ́ ìdíje ọlọ́run tó ń lọ́wọ́ àtàlà nínú kàábà lọ́wọ́ wọ́n lè tẹ̀lé wá rí àwọn fọ́tò ọwọ́ anìkó lọ bu omi bíìlì káwá omi garawa kan gba gbogbo mi yẹn dé wọ́n lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní mú omi ibi nǹkan fọ́tò yẹn dánú. ẹgbẹ́ tí wọ́n ní ọjà sí ni ẹ o máa wò wípé tẹ́mi gbàgbé fọ́tò ìyá mi máa ti bàbá mi lójú mi títí dì mú kò sí fẹ́ gbàgbé kò ní wàhálà tí wọ́n ṣe lórí mi ni kò ní dáadáa tí wọ́n ṣe fún mi ni kí lọ́wọ́ ẹ fọ́tò wọn ṣe kò sí ojú ọgbẹ́ yẹn ẹ̀jẹ̀ bọ́ náà lọ ẹ̀jẹ̀ gbélé fẹ́ ẹ̀jẹ̀ bọ́ fọ́tò ìyá wa la ti gbélé bí ibà àdìgbò gbẹ àrí àsìkò gbà tí ọ̀kan náà ọba wa jáde láyé ló wà yìí nígbà tó kù sáadà tí wọn ò níjọba fọ́tò yẹn wọ́n gbé sórí àgàbà yìí òun ọkọ̀ jọba lẹ̀ fún àròlé wọ́n fọ́tò balẹ̀ fún fọ́tò yẹn ẹ wá ní kíni bẹ nínú fọ́tò wà láì náà ẹ̀dọ́gbọ̀n bẹ́ẹ̀ ó kò fa lọ ní ẹbọ ni. ẹ wá ní abẹ́bí sọ́tò lọ́wọ́ àgbàlá ó ní wọ́n gbómi wá wọ́n abẹ́ sí gbómi fa àwọn fọ́tò yẹn rẹ ní wàá sọ báyìí pé ọ̀ọ́dọ̀ lọ́wọ́ fọ́ọ̀mọ̀n ọlọ́run tó bínú ibi dẹni ọlọ́run kọ́ máa jẹ́ ti àwọn ọ̀jọ̀gbọ́n tó ti fi wọ́n ya bákan náà hadithi mi sóni lágbára àbí àbí ẹ̀yẹ ẹ̀ ó ní àdéhùn ìbùnà àbí ìtọ́ni wọ́n sọ fún mi pé ó ti gbé fẹ́kẹ̀rẹ́ o irú sẹ́kùtì ọlọ́wọ́ bá kéré mi náà kí ni sẹ́dẹ̀ òun ní pé o kò gbọdọ̀ rí fọ́tò kan àbí kò bomi parẹ́ o ò sì gbọdọ̀ rí sáré kan tó ṣe kúlùkùtù àbí kọ́ rẹ̀ ńlẹ̀ hadithi eléyìí hadithi tó gbádùn ní mọ́mú síbi hadithi mi sunni ìyẹn hadithi àbájáde abdullahi ọ̀sẹ̀ lọ́sàrán wọ́n là nẹ́bi sallallahu alaihi wasallam ó ní ìdìbò àwọn ọ̀rùn lásẹ̀ ni ní angol fat nígbà tí mọ́kàdínlẹ̀ islam ó sì wà láàyè kan wọ́n wá ní sọ́lọ́ sàhábà wọ́n wá ní gbogbo mọ́tò tó bá wà nù sàhábà gbogbo mi parẹ́ wọ́n là nẹ́bi sọ́lọ́ àṣálà wọ́n wá wọ́n nù sàhábà títí tó fi gbogbo pa gbogbo àwọn mọ́tò yẹn rẹ ẹ̀rí ìyá ìbádọ́lá àní àwọn ẹ̀rí kọjára tí ń jó yé wa pé àní fọ́tò yìí àhẹ́wọ́ ni ọ̀ tí ì ti pín yẹn ní bùkátà sí nínú àwọn àlàyé náà ti sọ yẹn ẹ̀rí bákan náà Ànábì sallallahu alaihi wasallam nínú hadithi Àìṣà tó jẹ orí yìí ló ti fàtí wí tẹ́lẹ̀ wípé àlójútì Ọlọ́run sallallahu alaihi wasallam ọláwọ̀ ẹni tí àwọn máa lẹ́gbẹ̀rẹ̀ jù níjọ́ fi dàlù pẹ̀lú àwọn ẹni tó ń ti fọ́tò mi tó ti yí pé wọ́n fi ẹ̀dá tí wọ́n fi jọ tọ́lọ́run حديث ميتني يا حديث أبي زرعة ولما ولد أبي هريرة رضي الله تعالى عنه فإذا أبو هريرة قال أول لي أن تنقل الحكم أنا هو عارف بيه ọba fọ́tò bẹ́ẹ̀ ìyẹn wá sọ pé a fọ́tò nulẹ aláṣẹ ó lè fi gbọ́dọ̀ jíjẹ ọlọ́run sọ yìí pé ọlọ́run ọba àlejò ọlá ní kò sí ẹni tó sàbòsí sẹni tó ṣe wípé ó fún ọmọ ńlọ tẹ dàbí ìdìbò ọlọ́run ọ̀dà bàbá wọ̀ fún wọn ọ̀sẹ̀ dàgẹ̀rẹ̀ kọ́lọ̀ sí àgbàdo àbọ̀kẹ́ àbàbà àbí kò sì tẹ oró mi. hadithi mi tún ni látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu ta'ala anhuma wọn ni arákùnrin kan sọ fún báyìí pé èmi gbogbo fọ́tò tó rí ẹ̀ bàbá lómi tó máa ń ṣe fáìn nígbà èmi ni mo ya gbogbo fọ́tò tó rí gbogbo fọ́tò tó tọ́jà ní pé ẹ̀ kú kalẹ̀ bàbá o èmi mọ́ máa yá gbogbo ẹ̀ ọkùnrin yẹn lọ sọ bẹ́ẹ̀ fún afáwà tó lẹ́nu àbá lọ́jọ́ lọ́jọ́ láàrin wọn torí bẹ́ẹ̀ fún mi dájọ́ ẹ̀sìn lórí ẹ̀ àbá ni súnmọ́ mi torí bẹ́ẹ̀ fún lẹ́ẹ̀kẹ́ àní nígbà wa súnmọ́ náà ọwọ́ agbọ́wọlé lórí ọwọ́ adídèmí òfin wọn nílò pẹ̀lú ohun tí mo gbọ́ lọ́dọ̀ òjijì ọlọ́run sallallahu alaihi wa sallam wọn ni sọrí gbogbo àyàwòrán tí ìyàwòrán abẹ̀mí inú náà ni wọ́n máa gbé o. gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan tó ya fọ́tò rẹ̀ wọ́n sì sí ẹ̀mí kan pẹ̀lú fọ́tò kọ̀ọ̀kan wọ́n máa fi níyà nínú náà jahannam ọba yagi ìdí ńlá lélẹ ìdí òsè lélẹ ìdí araba ní ọba yà ọba fi polówó fáwọn ẹni tí wọn gbé kiri sọmi ẹrí àti gbogbo ohun tí ọba lẹbi ọba lọ ya fọtò rẹ lẹbi káàkiri ẹ̀rí bákan náà àdìsí mi tún ní látọ̀dọ̀ abdullahi bin abdul wọ́n di ọlọ́run sára àdìgbòmọ́ wọn là nẹ́bi sọ́lọ́ bá àtàlà sọ ibi alẹ́ ni yóò sọ bá ya fọ́tò náà alọ́lọ́run máa dé níyà nítorí fọ́tò sọ yà ẹ̀rí bákan náà hadithi aisha radiyallahu ta'ala anha ìlú ti fa ti wíwẹ̀ tẹ́jú gba ilé náà ó jẹ́ ẹ̀rí jẹ́bi sọ lórí pípọ́ tó kọ́ haramu ni. pẹ̀lú báyìí yóò tún máa wá kí àtiwá ìgbé ká ya mọ́tò káàbá ní bùkátà ni à ń kó sínú kẹ̀mí rọ̀tún ní kẹ̀má ìdùnnú lóhùn. ńlá nínú àwọn ẹ̀sẹ̀ tó tóbi. kátólọ́ wa gbàgbé kí o kò fani tó ti gbé yọ padà gbé yẹn ní oṣù tó sinú ẹ bọ wà ní ìyá tóbi láti ní ìṣẹ́rù ẹ rí pé náà àdáwò tó ti wọ gbóró sí ọ̀kẹ́ mọ́ ẹnìyẹn òun lọ́rọ́ lọ́dọ̀ títí fóònù yóò jẹ́ ṣéégó wọ́n ya fọ́tò sí fọlọ́ ni wọ́n ti obìnrin ní gbogbo báyìí ni amọ̀rọ̀ ti lẹ́yìn tọ́lọ́ ọba àlejò láti pàṣẹ wípé ká rẹ dúlẹ̀ ẹ̀rẹ̀ àìsí fóònù ni ìwọ ọ̀dẹ̀ sí ní ọ̀bá fún lọ́wọ́ ojú fóònù yẹn o wọ́n ya gbólógbó báyìí obìnrin yẹn náà túmọ̀ kó òkú ti jì sí di àìsẹ̀ láti ọlọ́run sálọ́run ní kátẹ́bí sọlọ́ra sálábí fásitì náà ike sọ fáwọn obìnrin pé wọ́n rẹ ju wọn lẹ̀ kí wọ́n sì sọ abẹ́ wọn àwọn àfọ̀ǹdà òkèrè jẹun yàrá pé kí wọ́n sọ abẹ́ wọn níbẹ̀ yẹn òun ni pé ọkùnrin tí ọ̀lẹ́tọ̀ sí ò gbọ́dọ̀ rí kìí sì ìbátàtì pọ̀dé kẹ́kẹ́ ò gbọ́dọ̀ rí. obìnrin kóbìnrin mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bọ́ tàbí ẹ tí wọ́n máa di tí wọ́n gbé lọ ni ó lóun fẹ́ sọ ní bí bá kú aṣọ yàrá níwájú ìta. àtẹnìyẹn ti wà nínú ẹni tó ṣe pé kọ́ tẹ̀ láti ọlọ́run. ìdàgbọ̀n ẹ̀jẹ̀ sọ́ra kádẹ́lẹ̀ ìbẹ̀rù ọlọ́run bá ká gbọ́ wáyé pẹ̀lú gbogbo àwọn àlàyé tá a sọ. kọ́mọ́ máa lọ yíwó bùkátà rẹ̀ wọ́n ló ní sí gbogbo èyí tó gbé lórí fóònù lọ́tìlì tẹ̀ torí nísìnyí ayíkẹ́ ọ̀sẹ̀ nídìí wá sẹ́ máa ya pépà kẹ́kẹ́ àkí mọ́ ẹ máa kó pépà jẹ òun pépà sí ni oríṣiríṣi lómi ni wọ́n bẹ̀rẹ̀ sí sí nínú gàlárì rẹ̀ báyìí wọ́n máa gbé sí gbàtúmọ̀ kẹfìlà báyìí gbàtúmọ̀ dékìlì báyìí báyìí gbogbo oríṣiríṣi أمر التصوير بالآلاف فعافنا يا الله ونجنا من الوعيد فيه ومن هذه الكبيرة اللهم أصلحنا رؤساءنا ومرؤوسنا وعلماءنا وطلابنا اللهم اشفنا من أمراضنا القلبية والبدنية والعقلية أبي الله سبحانه وتعالى لما أدوه إذا تقول بأن ومو البلوى لو جوانسي ولو أخذوا àtẹni oníbùkátà sí àtẹni oníbùkátà sí níyà táàbí gbogbo tí wọn ti orí ṣe é ti yá láti má gbà tẹjẹ pẹ̀lú pátó àwọn àáfàá kan tí wọn máa sọ yìí pé ẹ ìgbà sọwọ wọn fi yá bí fídíò ni èbí kéde kan ni sheikh nala albani rahimahullah ta'ala wọn ṣe kìí ti pín yẹn lọ máa tẹsẹ sí ìlú àwọn kẹyẹ kìí ṣe yẹn ni ó ní ọ̀pẹ̀rẹ̀tì àwọn instrument náà lọ́ọ́ fi ṣe yẹn níbi ẹ̀ má parọ́ tẹ̀rẹ̀ jẹ ọmọ ẹ̀gbà gbogbo bá ní bùkátà sí bí ò dẹ̀ sọ́gbọ́n ló lé náà fífò rí òun ni kó ya fọ́tò yẹn ṣùgbọ́n láì dìdì bàbá àjẹ fídíò rẹ̀ bàbá àjẹ ilé yọ yà sínú pépà àtòrí ìrìsì rẹ̀ àti ọlọ́run nínú kẹ́kẹ́ òfin tẹ́ wa wò láwùjọ ń sèwò lọ́rọ́ fọ́tò pẹ̀lú oríṣiríṣi ọ̀nà ọlọ́run dàkú ya gbádùn náà àdánwò yìí o ọlọ́run dàkú làwà o nínú ẹsẹ̀ ní láì ọlọ́run dàkú làwà o nínú ìlérí yàtí pẹ́pẹ́ ọlọ́run dàkú ṣàtúnṣe wa ṣàtúnṣe àwọn àtàwọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àjọ ọmọlẹ́yìn fún wọn ọlọ́run dákun ṣàkóso àwọn olùmọ̀ wa o ẹni gbogbo eléyìí sáńsọ yìí náà ẹ ronú mọ mí ní ìsìn bá a ti ń tèrà ìwọ yóò lèrè àti ti sàlàyé bí àtèrè àti fọ́tò nínú àwọn ẹ̀rí tó fi díẹ̀ múlẹ̀ ojú yìí wà pé fọ́tò rẹ̀ gbogbo ẹ̀ pátápátá kò sí yàtọ̀ ọlọ́run sàkó sàkóso wa sàkóso àwọn ẹni tí wọ́n jẹ́ olùmọ́ wa ọlọ́run sàkóso àgbádùn nínú gbogbo àwọn oríṣiríṣi